àṣà àtòrí àgbò ọ̀tọ̀ fresh fm one oh five point nine ìbàdàn let's go. fresh fm fresh fm one oh five point nine ìbàdàn ìyáálé àyíbá fáwọn rédíò tó kù. you are on to fresh one oh five point nine. Right out of the ancient city of Ibadan. is 105.9 FM Ìbàdàn. ẹ ọ̀gá báńkì èmi fẹ́ gbowó. ẹ wo bọ̀dà kò sí nẹ́tíwọ́ọ̀kì o ah, ah ó sì wá ṣe fún yín báyìí abiru pos wo gan lẹ̀ ń lò náà sẹ́yìn ò gbọ́ nípa kóló money agent banking àbí gbàǹkọ́gbì pos terminal wọn ni. kóló money agent kí ni ẹ wo. ọ ò mọ wo sufi wọn ní ìwà jẹran lọ́ra ó ní àfi didan ṣàkì ló fẹ́ kóló money pos terminal ti dé lákọ̀tún báyìí fún gbogbo àwọn tó mọ iye tí ń lọ ń gbòòrò pẹ̀lú kóló money èèyàn bọ́ nínú ayé kò sí nẹ́tíwọ̀kì kò sí ìdádúró kankan níbi ká sanwó wọlé ká gbowó jáde ká tẹ káàdì pé èrè gọbọi lóríṣiríṣi lórí owó iná títà ṣé ti wáẹ́ẹ̀kì ni àbí jamb pin owó ìpè tàbí data ìfà lóní falafala kọmíṣàn lórí gbogbo transaction tẹ bá ṣe lórí kóló money pos pos ààyè sì wà láti mójútó gbogbo transaction yín láti ibikíbi tẹ́ bá wà. làwọn ń jẹ làwọn ń yà báyìí bó láti lè gba pos tiwa báyìí báyìí. láti gba ẹ̀rọ pos ti yín yálà fún iléeṣẹ́ yín ni tàbí láti di kóló money agent lónìí ẹ kàn sí wa ní one twenty nine railway siding magazine road ládojúkọ ansel building jericho ńlú ìbàdàn ẹ sì lè pe àwọn nọ́mbà wa wọ̀nyí o oh eight one o oh four three eight six o oh eight two tàbí o eight o six two five three three four three four torí ìpẹ́ jẹ́ kóló money agent tó mọ̀ ní ti ń lọ. Chinedu! Don't worry, Ma. He'll be home on time, just like his dad. I'm cooking your favorite jello with Sonia tomato mix. They are here. Hey, is that jello ready? Right on time. Your loved ones will always rush home for tasty meals prepared with Sonia tomato mix. It's so good eating together with a family. Yes, Ma. Sonia tomato mix brings you together. Proudly Nigerian. Yes, so time don land again for Shoprite's big low price carnival make una ready for ogbonge deals dem for everybody for inside una family buy six can of coca-cola fanta or sprite for 999 naira 99 kobo and golden mon 800 grand cereal for 1699 naira 99 kobo no miss out on top dis deals dem all dis price dem go last till eh, june 26 2022 Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn làwà. ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kìlà bá tún máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèmi. onísàm wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. wákàtí kan pẹ̀lú ọlọ́run fresh one zero oh five point nine fm a máa kún ìrìn àjò náà látàárọ̀. ráwọn olólùfẹ́ oníwàásù àjọlọ́ni látàdó sábẹ́kúta a tún ti darí padà sí mi tí ẹ̀ ní látòṣogbo látàárọ̀. bẹ́ẹ̀ mo kí gbogbo àwa bàbá happy father's day. àbí ṣe afẹ́ sọ pé bàbá náà ń bàbá ń jẹ́ ìwọ ni wàá máa bí rẹ pé ṣé bàbá dáadáa ni ẹ gbogbo àwọn bàbá tí wọ́n ń tọ́jú ọmọ ní ọ̀nà ọlọ́run tí wọ́n ṣe bàbá tó kọ̀ donate spam lásán tí ò tiẹ̀ sí tó kàn án bọ́mọ ṣe jẹ́ bọ́mọ ṣe rìn ohun tọ́mọ dà ọmọ kékeré ló máa ń sánlé àwọn bàbá kan wọ́n sánlé pátápátá ni. ṣùgbọ́n tọ́rọ̀ bá wa ta bẹ́ẹ̀ darí padà wálé ìgbémọ́sọ ní ọkùnrin tí ò pèsè fúnlé ara rẹ̀ ó ló sẹ́ ìgbàgbọ́ pé ìfúngan ó burú ó burú jalá ìgbàgbọ́ lọ. tó túmọ̀ sí pé kèfèrí aláìgbàgbọ́ sàn jùlọ. mo gbàdúrà lórúkọ jésù ohun gbogbo tá a fi ṣe bàbá pátápátá ọlọ́run gbogbo àgbáyé kó yànda fún wa. ǹjẹ́ wàá mọ̀ pé láìsí bàbá tó ń jẹ́ ọlọ́run ni mò ń sọ ó ní bàbá gbogbo apá pátá láìsí ọlọ́run ṣó mọ̀ pé kò sí ẹ ṣé wọ́n gbà ó agree pẹ̀lú mi Israel Olúwọlé Ezike ṣe agree pẹ̀lú mi pé láìsí ọlọ́run kò sí ẹ̀yin mo mọ̀ pé bẹ́ẹ̀ ni gbogbo yín ṣe máa dáhùn ẹ jẹ́ n wá béèrè béèrè kan lọ́wọ́ yín kí n wò dáhùn tẹ́ fún láìsí ọlọ́run ṣẹ́yìn wà. méjèèjì náà ni ìbéèrè ẹ ti gbé síra wọn láìsí ọlọ́run kò sí ẹnikẹ́ni rárá torí ọlọ́run lójú tá a fi ń ríran òun létí tá a fi ń gbọ́ràn òun lẹ́nu tá a fi ń sọ̀rọ̀ bọ̀ láìsí àwa ọlọ́run wà títí láéláé ó ti wà kó tó bí wa ó ju àwọn bàbá wa lọ sóun ni bàbá gbogbo wa ẹ̀gbọ́n tíwèé málákì wa sọ níbi tó ti bá wa wí nìyẹn málákì orí kìíní ẹsẹ̀ kẹfà ó ní ọmọ a máa bọlá fún baba àti ọmọ ọ̀dọ̀ fún olúwa rẹ̀ ǹjẹ́ bí èmi bá wá ń ṣe baba ọlá mi á dà bí èmi bá sì ṣe olúwa ẹ̀rù mi á dà ó ń kan oṣù tó ń tọrọ lọ́wọ́ wa ó ní pé ká máa yìn ká máa gbé orúkọ rẹ̀ ga ṣé wọ́n fi ìmoore hàn sórí wípé láìsí ọlọ́run kò sí ẹ. a fẹ́ lọ gbàdúrà ẹ bá ń sọ fẹ́ ẹnjìníà kó má lọ jìnnà torí pé ẹ mọ̀ ta sinmi lé náà ni orúkọ ńlá. Dáre power of praise orúkọ ńlá. ohun tẹ̀yin kọ̀ nílò ni pé kẹ́ ẹ máa ṣàmì nígbà tí àwọn ìránṣẹ́ ọlọ́run bá ń gbàdúrà pẹ̀lú wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lọ́dọ̀ pásítọ̀ Israel Olúwọlé Ezike. ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. àmín. ọlọ́run wa gbé orúkọ rẹ ga lọ́pọ̀lọpọ̀ fún orí ọ̀fẹ́ yìí tí a rí gbà fún àánú ńlá fún ìrànlọ́wọ́ ńlá àti bí o ti bá gbogbo àwa ọmọ rẹ pàdé nínú ìjọsìn tòní nílé ìjọsìn kọ̀ọ̀kan olùwàgbà ọpẹ́ wa. àmín. mo gbàdúrà ìbùkún tá a ti gbà lónìí yóò bá wa dalẹ̀. àmín. a ó rí àánú gbà. àmín. gbogbo àwa bàbá níbi gbogbo lágbàáyé mo wí jáde lórúkọ Jésù lórí ọmọ a ò ní jẹ̀bi. àmín. lórí ìgbéyàwó wa lórí ilé wa a ò ní jẹ̀bi. àmín. lórí ojúṣe tí Ọlọ́run fi wa a ò ní jẹ̀bi. àmín a ó rí àánú gbà a fi ètò nílé ọlọ́wọ́ olúwa gba ìṣàkóso ìbẹ̀rẹ̀ àárín òpin rẹ̀ olúwa máa jọba lọ a ò ní ṣe sọ wọn ò ní ṣìwà gbọ́ yóò já sí ògo ọlọ́run a ó sì máa dúpẹ́ jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù pásítọ̀ akínkùọ̀wọ́ akínpẹ̀lú. orúkọ jésù. àmín ọlọ́run á gbé ọ̀fẹ́ àti àánú ilé kan sí ọlọ́run gba ọpẹ́ wa. àmín ọba tí òkun rí tó sá tí Jọ́dánì padà sẹ́yìn tí àwọn òkè ńlá ń fò bí àgbò àyìn ológo nítorí pé wọ́ọ̀lì wọ́ọ̀ ní ìbẹ̀rẹ̀ àti òpin ọlọ́run gba ọpẹ́ wa. àmín. ọwọ́ agbára ọwọ́ orí ọ̀fẹ́ tí ẹ fi ń bá ayé gbogbo wa lò ní fresh fm àti gbogbo tí ẹ ti ń gbọ́ wa ọlọ́run gba ọpẹ́ wa. ètò ti tò ní ẹ̀mí mọ́ kó gbà kó sí. àmín kó jẹ́ ìtúsílẹ̀ àmín agbára ọlọ́run kó tì í lẹ́yìn àmín kójú ti sátánì ayé gbogbo wa pátápátá kó máa fresh àmín jésù kristi olúwa tó lùgbàlà wa. àmín àmín àmín lórúkọ jésù bí àwọn ìránṣẹ́ ọlọ́run ti gbàdúrà mo sọ lórúkọ jésù kristi ti násárẹ́tì nínú ọ̀sẹ̀ yìí nínú oṣù yìí nínú ọdún yìí bí wọ́n ti béèrè yẹn olúwa kó ṣe bẹ́ẹ̀ fún yín ìwé málákì tí mo kà yẹn náà ni ẹ jẹ́ mú ẹyọ àdúrà kan jáde ńbẹ̀ láti ẹsẹ̀ kejì sí ìkẹrin ó ní èmi ti fẹ́ yín ni olúwa wí ṣùgbọ́n ẹ̀yin wí pé nínú kí ni o fẹ́ wa arákùnrin Jákọ́bù kì í sọ ìṣe ni olúwa wí bẹ́ẹ̀ ni èmi ṣàfẹ́ Jákọ́bù mo sì kórìíra ìsọ̀ láti inú oyún ni àsọtẹ́lẹ̀ yẹn ti wá pé ẹ̀gbọ́n ni yóò máa sin àbúrò kí ló ṣẹlẹ̀ àánú Paul apostoli ṣàlàyé ẹ̀dá dánú Romans chapter nine yẹn mo wá gbàdúrà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì àánú ọlọ́run nínú ìrìn àjò ẹ lọ́sẹ̀ lórúkọ jésù ó yá kó farahàn gbogbo ìdáwọ́lé yín àánú kó farahàn lórí ohun gbogbo tí ẹ bá ṣe lọ́sẹ̀ kẹ́ẹ̀rá àánú ọlọ́run gba ìkóríta tí ilẹ̀kùn ti ń tì mọ́ àwọn ènìyàn nínú ìran yín àánú kó fọ̀n àìsàn tó dí ẹ mọ́lẹ̀ yẹn àánú ọlọ́run tú ọ sílẹ̀ nígbà tọ́sẹ̀ ìbá máa parí wàá gbé ọlọ́run ga fún àánú ńlá tí wàá rí gbà bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ lolúwa ó ṣe kò yí padà jésù olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù. FM fresh one zero oh five point nine FM lẹ ti ń gbọ́ wa wákàtí kan pẹ̀lú Ọlọ́run. lórí ìrìn àjò tá a rìn lọ́sẹ̀ tó kọjá òun látún padà sí mo dìídì lọ bẹ bàbá wa nínú olúwa tó jẹ́ pé wọ́n wà nínú ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ ìwàásù orí ìtàgé bí mi bá dẹ̀ pé dáadáa wọ́n á bá mi ṣàlàyé ẹ̀ dáadáa drama minister ni wọ́n nígbà tá a wà ń kékeré tá a tiẹ̀ tí mọ̀pọ̀ lọ́rùn máa lò tá a tiẹ̀ tí mọ̀pá sọ̀rọ̀ lórí rédíò ni mo ti máa ń gbọ́ wọn ojú olúwa k technical àwọn yẹn ní ẹ̀ẹ́n bó ṣe jẹ́ gan nìyẹn àwọn làlejò wa nínú lélẹ̀ ni ẹ bá mi kí àwọn èèyàn tó ń gbọ́ wa sà. mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń lórí ọ̀fẹ́ láti gbọ́ wa jákèjádò àgbáyé àjíǹde ara ó máa jẹ yín. àmín. inú bí ẹ ti ń gbọ́ wa yẹn ilé ni ibi iṣẹ́ ni inú mọ́tò ni ìdààmú ò ní bá yín. àmín. àlàáfíà ọlọ́run kó máa bá ẹnì kọ̀ọ̀kan. àmín. gbogbo àwa bàbá lórúkọ jésù kristi ti násàrẹ́tì a ò ní di bàbá àyà. àmín. ẹ̀mí ọlọ́run yóò máa fún wa ṣe. àmín. orí wa ò ní dìrù. àmín. gbogbo ohun tí gba ṣòkòtò nídìí bàbá tí gbé skẹ́ẹ̀tì wọ̀ kò ní ṣẹlẹ̀ sí wa. àmín. tábàdà ẹni tó ń pass through irú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀mí máa kọ́ ṣàánú. àmín. jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù mo ti gbé ọlọ́run ga mo dẹ̀ kí ọlọ́run gẹ́gẹ́ bíi bàbá nínú ayé mi bẹ́ẹ̀ ni mo kí bàbá tí àwọn bàbá tiẹ̀ pọ̀ rẹpẹtẹ tí n bá ní kí n máa dákọ pé bàbá bàbá bàbá àwọn bàbá nínú olúwa ẹ má jẹ́ ń dárúkọ ẹnìkankan ṣùgbọ́n mo yin ọlọ́run fún gbogbo ẹ̀yin bàbá nínú olúwa tí ẹ̀ ń gbé oníwàásù ní gbogbo ọ̀nà nínú ẹ̀mí àti nínú ara lórúkọ jésù kristi ti násárẹ́tì ẹ̀mí gígùn àtàlàáfíà olúwa fi fún yín adẹ̀jọ́ máa délé o àwa náà ò ní jábọ́ lẹ́yìn yín bẹ́ẹ̀ ni mo kí bàbá mi Anthony Ìṣọ̀lá oyèwùsì bàbá oníwàásù ẹ̀mí gígùn àtàlàfíà ọdún yìí ni bàbá pé eighty years ẹ má wọrí ẹ ninety ẹ hundred ẹ one twenty gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe yànda ohun tó wá ṣe pàtàkì náà ni pé kẹ́ ẹ lè bá Kristi jọba lórúkọ Jésù bàbá kan náà ló tún wà níwájú tí mo bá sọ̀rọ̀ kan á yà wọ́n lẹ́nu ẹ wo fíìmù ojú olúwa bó ṣe ẹ wo íńtáfíù ojú olúwa tó máa ń ṣe yẹn bó ṣe popular tó bó ṣe ṣe tó ẹ̀ẹ̀kan ṣoṣo ni ẹ̀ẹ̀kan ṣoṣo ni mo wò ó nígbà tó wà lẹ́yìn tiẹ̀ mo kọ̀ wọlé mo bá àwọn èèyàn bẹ́ẹ̀ náà ni mo dẹ̀ jókòó bóyá mo wò fún ìṣẹ́jú márùn-ún ṣé mi tó jẹ́ pé èṣù ń lò lójú méjèèjì gbà yẹn bóyá èṣù ti rí àwọn nǹkan tí a máa dà tá a máa jẹ ẹnkan ṣoṣo mo kọ wo ẹ wo ìgbà tó ti bẹ̀rẹ̀ kó tó díẹ̀ ntì ẹnkan ṣoṣo mo kọ jálù mo dẹ̀ wo bóyá mo tẹ̀ ti mò ó góró mi yóò ń gbà yẹn mo ṣàwọ̀ pé ẹ wo lójú olúwa ìyá ṣeun dẹ̀rẹ́ ìyá jésù yóò jókòó ti tẹlifíṣàn ni tẹlifíṣàn black and white wa tá a tún fi lukoseed láìlọ́n lukoseed tá a náà wò pé ká lè wo colored báyẹn ti ń wo colored láìlọ́n lọ́ fi ń wo nta nígbà yẹn bọ̀ àyìn ọlọ́run pé ọmọ àti bàbá ọmọ àti bàbá lọ́jọ́ jókòó báyìí lórúkọ jésù kristi ti násárẹ́tì gbogbo nǹkan téèyàn fi ń ṣe bàbá ẹ̀mí mọ́ ọlọ́run á yànjẹ́ fún yín sá oore ọ̀fẹ́ sí àánú sí agbára sí jésù olúwa wa àmín ibi tí mo wá ń lọ ni pé a ti sọ̀rọ̀ yẹn lọ́sẹ̀ tó kọjá ohun tá a sọ ni pé lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ àṣé kékeré láti ẹ̀sọ́ lórí rédíò nígbà tí mo jáde nìkan lára àwọn ẹnjíníà wa ló sọ fún mi pé ó ṣẹlẹ̀ sáwọn gangan wọn láwọn ṣe iṣẹ́ ìtàgé ìwàásù tán báwọn ṣe gbé ẹni yẹn wọ́n lẹ́ni yẹn ṣe bí ẹni tó dákú lórí stage táwọn dẹ̀ gbé dé ẹ̀yìn stage pé kó fẹsẹ̀ lélẹ̀ ló bá kú tòótọ́ wọ́n ní four hours làwọn fi gbàdúrà pé ìfèdèfọ́ tán mhm. nílé ìfèdèfọ́ kọ́lọ́n tó ṣe kó tó di pé àwọn ò rọ́ràn níbẹ̀ mhm. bẹ́ẹ̀ ni ẹnjìníà wa kan ẹ má jẹ́ ń dárúkọ náà ibẹ̀ la ti ń sọ ó lẹ́nìkan gbà táwọn ṣe dírámà ní chọ́ọ̀chì ó ní sìn olóṣó ló ń ṣe ó ló bẹ̀rẹ̀ látàṣẹ́wó pé àfi bíi pé nǹkan tí wọ́n fi sí yẹn nǹkan tó act yẹn ṣó máa ń ṣẹlẹ̀ pé àbóyá ẹ gbọ́ rí àbóyá kó jẹ́ pé lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ ìwàásù orí ìtàgé kírú ẹ̀ ṣẹlẹ̀ ṣẹ́ ẹ gbọ́ rí àbí ṣẹ́ ẹ rí rí ẹ̀yin mm-hmm. gẹ́gẹ́ bí ẹni tó wà nínú ìrìn àjò yẹn. ògo ni fọlọ́run lókè ọ̀run agbọ́rí adẹ̀rírí ó máa ń ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn tó bá tó sábà máa ń ṣẹlẹ̀ sí jù òun ni àwọn tó jẹ́ wípé wọ́n kàn jẹ́ bíi àṣàwọ̀. ẹlẹgbọ́ rí bẹ́ẹ̀ni mo mọ̀ pọ́ ga mi nìyí bàbá lẹ́dẹ̀ jẹ́ ìbéèrè tí mo bá ti béèrè ní kẹ́ ẹ dáhùn ẹlẹgbọ́ rí ẹ kàn fún mi ní bóyá bíi méjì tẹ́rí pó tẹ́rìbù nínú ètò ẹgbọ́ rí. sísítà kan wà ní years back ó àti wèrè mi ò wá mọ̀ bóyá ọlọ́run ti yọ kù nù ẹ̀ sìn gbogbo àwọn drama ministers wọ́n try lórí ẹ̀ gan-an ó wá ti wèrè ọ̀tọ̀ já sí ta ọfà wèrè wá bẹ́ẹ̀ ni ọfà wèrè wọlé sí dára bẹ́ẹ̀ náà ni a ti rí àwọn tó jẹ́ pé wọ́n ṣe tọkọ-tìyàwó wọn dẹ̀ kí ìyàwó ẹni tó jóbìnrin ó ní ọkọ tiẹ̀ ẹni tó jọkùnrin ó níyàwó tiẹ̀ at the end of the day wọ́n padà lọ márì ara wọn <laughs> wọ́n padà lọ márì ara wọn èṣù so wọ́n pọ̀ látòrí stage èṣù lọ so wọ́n papọ̀ láti inú tí wọ́n ti sọ láti inú àwọn nǹkan tán ti sọ tán dẹ̀ ti ṣe so ó máa ń ṣẹlẹ̀ ó máa ń ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ dáadáa ṣùgbọ́n lórúkọ jésù ọlọ́run yóò bá <laughs> yóò máa tú gbogbo àwọn kan tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí. kí wàá lè rò pé ó lè fà á ibi tẹ́ ṣáájú mi lọ nìyẹn ẹ ti mọ̀ pé ibi tọ́rọ̀ ń lọ nìyẹn ẹ jẹ́ kémi náà wá lọ sí lẹ́vù tí yín padà gẹ́gẹ́ bí ẹ ti sọ kí wàá lè rò pé ó lè fà á. ẹ ṣe ṣe rí nǹkan tí àwọn èèyàn ń kà kún eré ni wọ́n pè pọ̀ kò kì í ṣeré ọ̀pọ̀lọpọ̀ tán bá rí wa ní àbí tẹ́ bá lọ ṣọ́ọ̀ṣì bòmíì gan wọ́n á ní àwọn òṣèré wa ti dé wọ́n wá ṣeré fún wa ní ìsìn àwọn yẹn náà dẹ̀ dá kẹ́ńgbà wọn náà bá débẹ̀ wọ́n mọ̀ ṣeré lọ sàmọ̀ pé Samson náà ṣeré fáwọn. so nǹkan tí MC pè yẹn pé wọ́n fẹ́ ṣeré fún wa. bẹ́ẹ̀ ni wọ́n á dẹ̀ máa ṣeré lọ ṣùgbọ́n ṣe iṣẹ́ ìránṣẹ́ ni iṣẹ́ ìránṣẹ́ ìpèdè ni ìpè ni téèyàn bá fẹ́ ṣe a kàn ń fojú wò pé lóòótọ́ àti ráwọn ọba Ògúndé tí wọ́n ṣeré àti ráwọn Adépọ̀ àti ráwọn oríṣiríṣi tí wọ́n ṣeré ó dẹ̀ wù wá tàbí bóyá a rí tí wọ́n sọ eré tàwọn onígbàgbọ́ náà lórí tẹlifíṣàn tàbí àwò lórí fíìmù kan ó dẹ̀ wù àwa náà ẹ̀wù nìyẹn ó wù ọ̀pọ̀lọpọ̀ láti fẹ́ ṣe é ṣùgbọ́n àwọn ìdíyelé rẹ̀ ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ lè ń san kéèyàn ó tó lè sọ wípé òun máa máa ṣe tí òfin ní gbọ́fà torí kò sẹ́ni tó fẹ́ dojúkọ èṣù tí èṣù náà dẹ̀ máa gbà yẹn sátani lucifere ìràwọ̀ òwúrọ̀ tá ti lé jáde lọ́run kò sẹ́ni tó máa fẹ́ dojúkọ láti pé fẹ́ ba iṣẹ́ rẹ̀ jẹ́ tá a dẹ́ gbà kò sí Jésù wípé kò sí alágbára kan tó máa ń fẹ́ kí òǹdè wọn lọ ṣe rí nígbà tí a fẹ́ ṣeré orí ìtàgé oní ìrere ẹnìkan wá ní Sátánì lòun kì í dẹ̀ ṣe Sátánì kò dẹ̀ kò dẹ̀ tí ìkọ́kọ́ gbégbèsè tí Jésù kọ́kọ́ sọ so, ní Matthew chapter nine àbí Matthew chapter eleven yẹn eh, eh, verse twenty nine eh, I mean Matthew chapter twelve verse twenty nine Jésù wípé ẹnikẹ́ni a lè kọ́kọ́ fẹ́ wọlé alágbára kó lọ kó lẹ́rù bí kò ṣe pé ó kọ́kọ́ dé onígbà náà ni ó tún lè kó lẹ́rù ṣe rí àwọn èèyàn kan máa ń rò pé eré ni bí wọ́n ṣe ń pè bọ̀ kì í ṣeré ìpè ni tẹ́nikẹ́ni ó bá dẹ̀ wọnú ìpè ohun àkọ́kọ́ tó kọ́kọ́ ń ṣáájú ni ìgbàlà mo wà ní Fresh FM nísìn mi ìlé dédé máa kọjá lọ ń títì kí n má ní nǹkan kan ṣe pẹ̀lú Fresh FM kí n kàn dédé wọlé pé ẹ jọ̀ọ́ o ẹ bá mi ẹ bá ń ṣílẹ̀kùn síjò yìí mo fẹ́ lọ sọ̀rọ̀ fáyé tán bá rí polú ẹ wọṣọ tó dáa wọn á sì respect èèyàn díẹ̀ tó bá tún sọlẹ̀ kejì tó bá tún pé ọ̀rọ̀ owó lẹ́fẹ́ sọ ẹ ṣáà lọ sílẹ̀kùn síjò mo fẹ́ sọ̀rọ̀ fáyé sọ̀rọ̀ pé wọ́n mọ̀ wò pé àbí nǹkan kọlu eléyìí ni so bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ẹnikẹ́ni tó bá máa jẹ́ òṣèré onírere orí ìtàgé ohun àkọ́kọ́ ni pé ẹni yẹn ń láti fàyè ẹ̀ fún Jésù nígbà tá a wà ní primary school tá a wà ní nǹkan kan a máa ń ṣe oríṣiríṣi eré ṣe mọ̀ pé ìyẹn ò ní fi ṣe torí pé gbogbo ohun tá à ń ṣe náà ẹ̀mí làjà yóò gidi olórin kan ga nǹkan kan ṣe mọ̀ pé gbogbo ìyẹn kò bẹ́sù wí. kò disturb ẹ̀. disturb so téèyàn ò bá ti ṣe nǹkan tó disturb ẹ̀ bọ̀ kì í ṣe àwọn dírámà nìkan là ń sọ olórin ìbáàjò olórin oníwàásù ìbáàjò oníwàásù lórí ibikíbi téèyàn ò bá ti jẹ́ nìkan tó jẹ́ pé ó ní ihun tó pè fún láti ṣe tó bá lọ ń ṣe tí dojúkọ bá dé ntẹ́yìn sọ yẹn là ń pè ní negative bounce back ìyẹn ní ìdojúkọ sátani láti jà padà tó bá ti dé kò sí nǹkan téèyàn fẹ́ fi òyìnbó tán ṣe mọ́tò tán wọ́n ṣe absorber fún un tẹ́ bá ti tẹ́ bá bọ́ síbi tó yé gálọ̀pù bá wà ẹni wàá ṣe kùdẹ́ kùdẹ́ kùdẹ́ bọ̀ tó bá yẹ pé tí o bá ní àná gbọ̀n gbọ̀n yóò kàn máa jẹrà mọ́lẹ̀ ni bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni so téèyàn ò bá ti ní tó pè fún yóò lọ jẹrà mọ́lẹ̀ ẹ̀dẹ̀ ní mọ́tò tó ń jẹrà mọ́lẹ̀ jẹrà mọ́lẹ̀ tó bá padà máa ṣe ẹ̀ rí i pé gbogbo ẹ ti jẹ́ gẹ́gẹ́gẹ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí ṣẹ́ rí ìpè òun ni ohun àkọ́kọ́ àmì ìgbàlà òní àkọ́kọ́ ẹnikẹ́ni tó bá máa jẹ́ òṣèré onírere ó bọ̀rọ̀ jẹ́ ẹni ìgbàlà. ẹnikẹ́ni ẹnikẹ́ni ẹnikẹ́ni lẹ́ẹ̀ máa pè. ó lè jẹ́ ní bọ́dì. a máa máa ń wo àwọn fíìmù kan tí wọ́n á pe àwọn secular artist tó dẹ̀ jẹ́ pé eré orí ìtàgé ìwàásù ni. Hmm. ẹnikẹ́ni lẹ́dẹ̀ sọ. mo ní tó bá máa tó bá máa ṣí sẹ́rí pé sẹ́mi pé mo sọ pé sẹ́ránṣẹ́ ni ẹni tó bá fẹ́ ṣe ní tó bá fẹ́ ṣe pé wọ́n kàn sáré yáyàn lò wọ́n lò fún nǹkan kan ó lọ ó tún padà sọ́dọ̀ sátani ọmọ èṣù ní tẹ́lẹ̀ kò ní gbàlà ó kàn sáré wá sí tó wá sí yẹn ó dẹ̀ tún padà sọ́dọ̀ sátani kò ní fi nǹkan kan ṣe. èṣù ò ní fi nǹkan kan ṣe. ọ̀mùtí ni ẹ dẹ̀ pé kó wá ṣe ọ̀mùtí ó dẹ̀ tún mutí tán ó dẹ̀ tún padà sínú ayé ọlọ́mùtí ní tó dẹ̀ ṣe ni pé ọtí mímu ò dáa o. ẹ ṣùgbọ́n ṣé wọn lè dàbí akáni tó mú èlò ìyàsọ́tọ̀ ẹ jẹ́ àgbà pé ẹni yẹn wá bóyá ó ti ní nǹkan kan sára gbogbo ẹ̀ ní tẹ̀yìn dẹ̀ ń gbàdúrà ṣe mọ̀ pé ilé ti di méjì hmm. ṣé wọ́n lè dàbí akáni tó mú èlò ìyàsọ́tọ̀ tọ́lọ́ ń lè torí wọn àbí tó gún lè wọlé nípasẹ̀ òun nìkan. nínú iṣẹ́ ìránṣẹ́ tán pẹ̀ nìyẹn sí nìyẹn à ń sọ̀rọ̀ nípa individual now ṣàmì pé individual lélẹ̀ tá à ń sọ yìí pé tẹ́nìyàn bá ṣeré tó bá tó bá ṣeré orí ìtàgé tán tó wá padà wá ní ìdojúkọ ó ṣeé ṣe bẹ́ẹ̀ nítorí pé nọ́mbà wà ní pé ẹni yẹn náà kò tí ì dẹni ìgbàlà tí wọ́n bá dẹ̀ dẹni ìgbàlà tán ìgbà yìí ni ìpè máa wá ṣáájú lọ́ba àtẹ̀lé tí wọ́n bá di pé èèyàn bá dẹni ìgbàlà tọ́lọ́run bá wá pé èèyàn kò sí tí n bá pe ọmọ pé mo fẹ́ ran níṣẹ́ ṣe mọ̀ pé gbogbo ohun tí ó fi lọ tí ó fi bọ̀ ni màá pèsè mi ì ní fẹ́ mi ì ní fẹ́ kó kàn lọ ní ìnáwó ara rẹ̀ bíbélì gan sọ pé kò sẹ́ni tó ń lọ sógun ní ìnáwó ara rẹ̀ ṣe ti rí téèyàn bá ti wá dẹni ìgbàlà tán tó wá ìgbà yìí ni òye ó yé èèyàn wípé ìwọ tó fẹ́ lọ wàásù lórí pẹpẹ pé o lè ò dáa o ò gbọ́dọ̀ bàtà tó wọ̀ lọ́ọ̀bẹ̀ o gbọ́dọ̀ jí torí pé o fẹ́ lọ sọ pé kìnní kan mo fẹ́ lọ sọ fún yàn yìí pé ọtí mímu ò dáa èmi náà dẹ̀ ṣe mọtí. ẹ jẹ́ ń béèrè béèrè kan. ṣe mọ̀ pé. ẹ jọ sà lórí ẹlẹ́nkejì tẹ́ dé yẹn alákọ̀ọ́kọ́ ìgbàlà. bẹ́ẹ̀ni ẹlẹ́nkejì ní ìpè ọlọ́run pè yín báyìí bẹ́ẹ̀ni ṣé ẹ lè pe àwọn tí ọlọ́run ò pè pé kẹjọ ṣe kẹjọ rìnrìn àjò yẹn. àkọ́kọ́ ni wípé ṣe rí kò sí ẹni tí ọlọ́run ò pè torí bẹ́ẹ̀lì sọ pé àwa tá a ti gbàlà ká dìde fún ìgbàlà ẹlòmíràn tí èèyàn bá ti lè ní gbàlà automatically o ti dẹni tí ọlọ́run pè ó wá níbi tó wá pè sí ni ẹlòmíín lè wà lọ́fíìsì tiẹ̀. orí rédíò yìí náà ni bàbá rẹ̀ mi adéròjú ti sọ. So màá sì dárúkọ wọn àwọn náà ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tá à ń sọ̀rọ̀ nípa àwọn olórin hmm. pé nípa chícháàjì àwọn èèyàn hmm. wọ́n sọ wọ́n ní àwọn lọ́lọ́run pè àwọn onílù àti jìtá àti gángan táwọn máa pé wọ́n lọ́run ọlọ́run ò pè wọ́n àwọn làwọn pè wọ́n wá pẹ́ lómi skul ló wà nǹkan tó fi ń rán ara ẹ̀ ní skul nìyẹn pé àwọn dẹ̀ nílò láti fún wọn ní nǹkan kan ni mo ṣe ibẹ̀ ibi tọ̀rọ̀ yẹn ti wá nìyẹn ẹ ti ń sọ̀rọ̀ lọ síbi owó ọ̀rọ̀ tí owó kọ́ là ń sọ báyìí à ń sọ̀rọ̀ nípa ìdojúkọ. so àwọn tẹ́yìn bá máa pè báyìí náà ẹ máa pè wọ́n pé wọ́n jẹ́ ní ìgbàlà. ọ tí a ẹni tí ẹni tá a bá fẹ́ pè ó bọ̀rọ̀ jẹ́ ní ìgbàlà ẹnikẹ́ni tó bá máa ṣiṣẹ́ ìrere ó bọ̀rọ̀ jẹ́ ní tó jẹ́ pé àti ìgbàlà làwa ń dìde fún ìgbàlà ẹlòmíràn tí èèyàn ò bá jẹ́ ní ìgbàlà tó bá ń ṣe tó bá wù ọlọ́run lè fi oore ọ̀fẹ́ àwọn tó ń ṣe kọ́bà ẹ̀ fún sáà díẹ̀ ni ṣùgbọ́n tó bá ti wá bẹ̀rẹ̀ sí ní débì kan èṣù ọ̀padà dé o torí kò sí àwa tá a sọ pé a wà ń bẹ̀ yìí even àwọn ọmọ zion tá a sọ pé wọ́n ti ṣáájú kétẹ́kùn tá a sọ pé wọ́n ó láwọn àkókò táwa náà ní àwọn ìdojúkọ láwọn ìdojúkọ tó jẹ́ pé ó le gidi ṣùgbọ́n nítorí wípé ẹni tó rán wa níṣẹ́ kò fi wálẹ̀ ó wà lẹ́yìn wa náà ò dẹ̀ fi í lẹ̀ a ti mọ̀ wípé ẹni pé mo sọ pé Jésù sọ pé ẹnikẹ́ni a lè fẹ́ wọlé alágbára lọ láti kó lẹ́rù bí kò sí kọ́kọ́ dé ẹni tí ò wà lágbára ẹni tí ò lágbára tó ń tọ́ fẹ́ ẹni tó fẹ́ dé bó ni ó ṣe dìde kò ṣeé ṣe kò ṣeé ṣe láti dé òun ni apostoli paul fún wa sọ ní ní Ephesians chapter six yẹn ní verse ten ó ní pé ní àkótán mi ó ní pé ní àkótán ara ẹ alágbára nínú olúwa àti nínú ipa rẹ̀ ó ní pé torí pé kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara là ń bá jàkadì àwọn aláṣẹ àwọn ẹ̀mí búburú àwọn ọlọ́lá àwọn ìjòyè àtàwọn ẹ̀mí búburú ojú ọ̀run ẹ wá gbọ́ nígbà téèyàn bá tí ẹ̀mí búburú ojú ọ̀run táyé ń bẹ ń bẹ tìdílé wà ń bẹ tí gbogbo ẹ̀ wà ń bẹ èèyàn wá sọ pé òun lúsífẹ́rì lòún dé yìí o ìràwọ̀ òwúrọ̀ <laughs> èso ọkọ máa wò pé ta ló ṣe ìwọ ìwọ wo ìwọ wo lúsífẹ́rì ìràwọ̀ òwúrọ̀ òkè jẹ́ kí nǹkan á kàn pé kan lára àwọn dímọ́nì ẹ̀ ní òun gan kọ́ ló máa wá á ní yẹ̀ wò bóyá lucifere ó lè sùn lójú oorun kan gbóúnjẹ dé tó bá ti gbà tó jẹ báyìí wàhálà wọnú ayé ẹ̀ bọ́ tó bá yẹ kó lágbára tó ju tiẹ̀ lọ tẹ́ni tó bá gbóúnjẹ yẹn dé á sọ fẹ́ni tó gbóúnjẹ yẹn èmi ló gbóúnjẹ ilé ìwà bá ó yá ìwọ fúnra rẹ ó yá máa jẹ ẹni yá ẹni tó gbé wá dẹ̀ sí ní jẹ òun á dẹ̀ dìde lálàáfíà so ìyẹn jẹ point kẹta ìgbàlà ìgbàlà àtúnbí wọn gbọ́dọ̀ dira wọn lámúre agbára kẹhìndé lè dira lámúre agbára àdúrà àmúre agbára àdúrà àwọn ọmọ ẹ̀yìn wọ́n pariwo lórí ọmọbìnrin tó lárùn wárápá wọ́n pariwo títí títí ní ní Matthew chapter seventeen yẹn wọ́n rí nǹkan kan ṣe kò sí nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí Jésù wá dé Jésù kan sọ kìkì ọ̀rọ̀ ni àrọ̀ ọmọ bá yá nábà wá bá Jésù lẹ́yìn bàbá yìí agbára kan sì ń bẹ nǹkan kan sì wà tẹ́ ń lò tẹ́ ẹ̀ fi hàn wá <laughs> àwa ti pariwo tó bá yẹ kó tariwo a máa pariwo ó yẹ kẹ́mi ìmọ̀ kọ́mọ̀sọ Ádámù àti ṣe wàhálà jù kí ló dé ẹ̀fọ̀nà hàn wá àtọ̀ àní tọpin jésù wa sọ fún wọn pé ìtẹ́ rí kò lè ṣe bí kò ṣe nípa àwẹ̀ àti àdúrà so anybody tá a bá fẹ́ lọ ilé alágbára láti lọ mú alágbára àwa náà kọ́kọ́ gbọ́dọ̀ jẹ́ alágbára jésù ẹ̀rìn pé ní luke chapter eleven ni jésù ti wá sọ ó ní pé ó ní ó ní nígbà tí alágbára kan bá ń sọ ilé rẹ̀ ó ní ẹrù rẹ̀ á wà nípamọ́ ó ní ṣùgbọ́n nígbà tí ẹni tó lágbára jùlọ bá dé orí yóò dẹ̀ dín nígbèkùn yóò dẹ̀ kú yóò kọ ẹrú yẹn jáde so bẹ́yàn sẹ́rí iṣẹ́ ìránṣẹ́ eré orí ìtàgé kì í ṣe gbẹ̀fẹ́ eré kọ́ iṣẹ́ ìránṣẹ́ ni iṣẹ́ ìránṣẹ́ ni. ohun mẹ́ta yẹn ó ṣe pàtàkì. ó ṣe pàtàkì àtúnbí ìgbàlà ìpè then dídi ara ẹni lámúre bẹ́yàn bá dẹ̀ wo pé tá a bá sọ pé ìpè ó pé oríṣiríṣi àwọn ìpè kan wà tó yẹ pé lẹ́kùnrẹ́rẹ́ ni àwọn ìpè kan wà tó yẹ pé èyàn ó sì máa ṣiṣẹ́ ẹ̀ lọ yóò dẹ̀ tún máa ṣe ṣàmọ̀ pé ìpè náà ni bọ̀ síbẹ̀síbẹ̀ ju gbogbo ẹ̀ lọ àní pé à ń sọ pé ìwọ ọmọ èṣù jáde kúò lọ́dọ̀ èṣù máa bọ̀ lọ́dọ̀ ọlọ́run ṣé èyí náà wà fọmọ ẹ̀ lẹ̀ kó jáde kò ní filẹ̀ sátani ò ní fọmọ ẹ̀ sílẹ̀ kó jáde kò ní fọmọ ẹ̀ sílẹ̀ kó jáde rárá torí pé kò fẹ́ kò fẹ́ kán kóun lẹ́rù àwa sì fẹ́ kú ẹrù ẹ̀ hmm. ẹrù tọ́lọ́run ni òun ló jí nígbà tó ti jẹ àwa fẹ́ lọ gbà padà àdẹ̀ lágbára tó ń ta ẹni tá a fẹ́ gbà padà. mo fẹ́ ṣe ojú òpó sílẹ̀ ṣùgbọ́n jẹ́ ń béèrè ìbéèrè méjì kan torí bàbá mi fi ẹ̀fọ́ wá láti iléeṣẹ́ ìrànṣẹ́ hmm. kremik bàbá ti wà ní ìkàlẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká díẹ̀ ka ìpolówó ọjà kó tó di pé màá béèrè ìbéèrè yẹn. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. That's all. Time don land again for Shoprite's big low price carnival make una ready for ogbonge deals dem for everybody for inside una family buy six can of coca-cola fanta or sprite for 999 naira 99 kobo and golden mon 800 grand cereal for 1699 naira 99 kobo no miss out on top dis deals dem all these price then go last till eh, june 26 2022 ilé iṣẹ́ ti pọ́ǹpì concepts onílé ìfọkànbalẹ̀ àti ṣe fifty percent discount ìyẹn ti ré kọjá a tún ti bẹ̀rẹ̀ forty percent discount lórí ilẹ̀ tẹ́ bá rà lọ́dọ̀ wa. wọ́n ní o ẹ̀ka promo tá a gbé jáde fún nídìí oṣù méjì gbáko. lọ́k lọ́pọ̀lọpọ̀ ti jẹ àǹfààní fifty percent discount. ìdùnnú ṣubú layọ̀ kò tí ì péjú fẹ́yìn náà o. a tún ti jẹ àǹfààní forty percent discount kalẹ̀ báyìí. ẹ̀dínwó lórí ilẹ̀ tẹ́ bára nílé iṣẹ́ tí pọ́ńpì concept ìbàdàn. onílẹ̀ ìfọkànbalẹ̀ bẹ̀rẹ̀ láti monday june six sí tiwọn wednesday august ten ọdún yìí ni o. ilẹ̀ one point five million ní mọ́níyà àti lágùn. ó ti di nine hundred thousand naira báyìí. tìlàjì táǹtà ni one point two million naira tẹ́lẹ̀. ó ti twenty thousand naira péré. láàrin oṣù méjì ni o kò lè jọ. láfi ní ẹ̀ wá gba fọ́ọ̀mù. ọ́fíìsì ti pọ́ǹpì. tó wà nọmba twelve àrẹ tẹ̀dó street. àrẹ avenue ní bodijà ìbàdàn. Telephone zero nine one five two two two two two zero five. ti pọ́ǹpì tẹ́rẹ̀ títí dé. ẹ àlejò ìbàdàn. ti pọ́ǹpì concept developer that cares. Yeah. wákàtí kan pẹ̀lú ọlọ́run fresh one zero five point nine fm àlejò mi ní k-technical ojúolúwa evangelist káyọ̀dé oyèbọ̀dé. ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ béèrè ni pé àǹfààní wo gan ló wà nínú drama nínú church stage drama nínú ìjọ ọlọ́run àǹfààní wo ló wà ń bẹ torí pásítọ̀ kan lòun àláwẹ̀ ní church ọ̀dùn rárá àǹfààní wo ló wà ń bẹ ẹ wá bá mi mú kejì mọ́ torí àwọn èèyàn tiẹ̀ ti ń pè ọ̀rẹ́dì pé ṣé ibì kankan wà tá a lè ti fìdí ẹ̀ múlẹ̀ nínú bíbélì láti máa ṣe. wẹ́ láti ibi tẹ́ ẹ parí ẹ̀ sí yẹn láti bẹ̀rẹ̀ dópin bíbélì rámà ni hmm. láti bẹ̀rẹ̀ dópin láti gbà tọ́lọ́run ti mú amọ̀ tó fi mọ èèyàn tọ́wọ́ amẹ́mí iyè sí tó sì dìde ńlẹ̀ dírámà ni gbogbo ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ṣe mọ̀ pé ọ̀dọ̀ àwa ló jọ lójú ọ̀kò jọ ọlọ́run lójú torí pé gbogbo ohun tó fẹ́ ṣe nìyẹn dírámà ni jésù tí wọ́n mú aṣẹ́wó obìnrin alágbèrè wa bá ń jọ chapter nine tó wà mí tó wà tó ní pé ẹni tí ọba ṣe irú ẹ̀ rí inú yín ẹ sọ lókùúta pa ọwọ́ adorí kodò ọba bẹ̀rẹ̀ sí ní kọ̀ọ̀kan kò gbójú òkè ọ̀hún àti lọ́n ti ọ̀rọ̀ àǹkọ́ script mi jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ nígbà tó fi máa gbójú òkè kò rí gbogbo wọn mọ́ wọn ti lọ drama ni so drama is biblical ṣẹ́rí wárí ti pásítọ̀ tó ń sọ pé àwọn ò gbàgbọ́ wípé akọ́yàmọ̀ drama minister mọ́ àwa ṣẹ́dọ̀ wọn tàbí ṣẹ́ mọ́ pé bó bá ṣe wu ẹni ló ṣe lè ṣe ẹ̀sìn ẹni bó ṣe wù wọ́n nìyẹn wọ́n á nídìí tẹ́ bá bi wọ́n léèrè àwọn náà máa ní nǹkan tó ń rí tó fi rí bẹ́ẹ̀ èèyàn èèyàn so èmi ò ní láti sọ nípa yẹn ṣùgbọ́n tẹ́ bá sọ importance pé kí ni ipa tí drama ń kó either stage or film nínú ayé àti nínú ìjọ àti nínú ayé èèyàn bẹ́ẹ̀ ṣe wà yìí tí n bá bi í léèrè wàásù tẹ́ gbọ́ lọ́sẹ̀ mẹ́fà sẹ́yìn tàbí tẹ́yìn gan fúnra yín ṣe lọ́sẹ̀ mẹ́fà sẹ́yìn ẹ lè má rántí àfi tẹ́ bá ṣe lọ wòwe ṣùgbọ́n tẹ́ ẹ bá ti bá sọ wípé fíìmù wa wo lẹ wò rí tí n bá bí yín léèrè tẹ́ bá fi lè rántí pé wo fíìmù báyìí kí alẹ́ mọ̀ wò pé ẹ rí nǹkan báyìí bẹ́ẹ̀ ẹ rí nǹkan báyìí kì í tán lórí èèyàn ó máa ń sink to the brain because ó dàbí audio visual ayé ìgbà kan tá a bá ń sọ̀rọ̀ rédíò wọn ò ní rí wa àbí ní ìsìn wọn ń rí wa ní pẹ̀lú wọn ṣe ń gbọ́ tán rí yẹn ó ń fìdí múlẹ̀ ní ọkàn ènìyàn alẹ́rẹ́ni tí ó ti mọ irú aṣọ tí mo wọ̀ báyìí tó bá jọ báyìí báyìí báyìí pé tí n bá sọ pé báyìí pé báyìí mo ṣe ní láyé ìgbà kan lè wọ bedroom slippers lọ studio but ní ìsìn àbọ̀dọ̀ náà wò torí pé kí ni gbogbo nǹkan wọ̀nyẹn ló ti wọ́n ń wò so n tẹ́yìn bá ń fojú rí tó ń fojú rí ó máa ń fìdí múlẹ̀ nínú ayé ènìyàn dáadáa ju nǹkan tí èèyàn ń gbọ́ zero eight zero three two three two one zero five nine zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine. hello hello hello. ta ló ń pè sá bọ̀dé adélékè látàpàtà. yes sir kí ni ìbéèrè tẹ nífàlejò wa sà. àti bàbá wa ojú olúwa ìbéèrè tèmi ni pé nínú àwọn gírámà kìrìsìtẹ́nì ni àwọn mi ò fẹ́ hápì báyìí wọ́n tún á kun ètè ṣé sẹ́yìn ń dà bí kò yẹ ká máa síbẹ̀ tó bá fẹ́ kun pé obìnrin oníṣe wọ́n kún ètè wọ́n ń wọ wíìgì sórí. Hmm. ṣe mọ̀ pé wọ́n fi ń sọ tán bá ti ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ fi ṣàlàyé nǹkan kan fún wa ni tá a bá dẹ̀ fẹ́ ṣàlàyé nǹkan pé ọ̀mùtíléèyàn tá a bá sọ pé ọ̀mùtíléèyàn a lè gbé ìgò ọtí sí i lọ́wọ́ ṣùgbọ́n omi láàárọ̀ ọ̀nù ẹ̀ yọ àmọ́ ṣe bí ìgbà tó ti yó tán tá a bá sọ pàṣẹwó léèyàn pé ọmọ jésébẹ́lì ni pé ìmúra jésébẹ́lì ló múra a gbọ́dọ̀ rí ìmúra yẹn lára ẹ̀ so ẹ rí i pé kíní yẹn la fi wá ń sọ yìí pé tẹ́niyẹn bá dẹ̀ ti ṣe tán ní kété tó bá ti kú òun bẹ́ẹ̀ gbogbo àwọn kíní máa kú lára ẹ̀ so ti yé yín so la fi ń sọ la fi wá ń sọ yìí pé ẹni tí ọba wá tì ní agbára nínú olúwa tí ó sì dàtún tí ó sì tó lọ kunrú ẹ ó bẹ̀rẹ̀ sí ní kun lọ nìyẹn o. hello. hello ẹ lẹ́ta o. ẹ lẹ́ta ló ń pè mí lẹ tí ń pè wá sà ẹ yí ohun tẹ́ fi ń gbọ́ wá sílẹ̀ sà. orúkọ mi ni adé àyìndé kiri aláké. yes sir ohun tẹ́ fi ń gbọ́ wa yìí sílẹ̀ sà. mo ti yí sílẹ̀. so so mo kí bàbá káàdì ojú olúwa pé ọkùnṣẹ́ olúwa. olúwa kò ṣe àṣẹ. so aláàkọ́ ni pé èmi gan náà tí mo sọ̀rọ̀ yìí mo jẹ́ ìkan náà àwọn òṣèré sákúlà mo rẹ̀ tuntun jẹ́ ìkan nù drama minister ṣẹ́rí nínú iṣẹ́ nínú iṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ drama minister àti sákúlà ilé tó le jù ń bẹ̀ òun ni drama minister because ntí ntí àwọn drama minister tó máa ń face after tó bá parí administration yẹn ọlọ́ọ̀ nìkan ló máa ń gba ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ sákúlà ní kò sí ọ̀rọ̀ tó fẹ́ fèsì wọn so àdúrà àdúrà mi. àti sẹ́kúlà àti <coughs> ti chọ́ọ̀chì lẹ́yìn ṣe. bẹ́ẹ̀ so n tí àwọn yẹn tó wọ́n máa ń face àwọn àwọn drama minister tó wọ́n máa ń face kódà ọlọ́run nìkan ló máa ń gba ọ̀pọ̀lọpọ̀ so àdúrà mi fún ọ̀pọ̀lọpọ̀ ni pé ọlọ́run kó gbà wá. yes sir ẹ ṣeun pọ sá. kó tó di pé màá gba ìpè kan sí mo ní ìpèníjà kan tí mo fẹ́ kí ẹ ràn mí lọ́wọ́ lé lórí. àwọn bàbá tí wọ́n wá tí wọ́n wá wàásù fún wa lórí ọkàn olúwa wọn ràn mí níṣẹ́ o ǹjẹ́ mọ̀ pé àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sẹ́ndì mẹ́sáàgì sí mi pé àwọn fẹ́ tract àwọn fẹ́ tract àwọn fẹ́ tract nígbà tèmi àti bàbá sọ̀rọ̀ mo dẹ̀ ti mọ bàbá tipẹ́tipẹ́ ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pé Fresh FM ló ń pè bí ǹjẹ́ mọ̀ pé gbogbo tract tó wà lọ́dọ̀ bàbá táyàn ti gbọ́ pé ọ̀fẹ́ ni wọ́n ń kó tract ilẹ̀ o àwọn èèyàn kọ̀ ṣáà ń lọ wọ́n lọ ń kó tract wọ́n lọ ń kó tract wọ́n lọ ń kó tract ohun tí mo fẹ́ òun ni pé owó ni wọ́n fi ń tẹ tract padà àwọn tí wọ́n wá kó wọ́n lọ lò fúnṣẹ́ ìránṣẹ́ ni kò ṣeé tẹ̀ pa kò ṣeé tẹja bó ti kéèyàn ló ń burú tó mm-hmm. wọn á sọ fún pé ṣó wà òkè àwọn tó bá ra mm-hmm. wọn lọ lò fún ìránṣẹ́ ni iṣẹ́ ìránṣẹ́ ń tẹ̀síwájú ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ láti lè support iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ òun ni mo fẹ́ ran yín sí wọn màá fi nọ́mbà wọn sílẹ̀ ẹ pè wọ́n ǹjẹ́ o pé ten thousand twenty thousand hundred tán gbogbo nǹkan tẹ́ ẹ bá ní tó bá papọ̀ gbogbo òwe wa ti wọ́n báyìí àdẹ̀fẹ́ kó stop èmi náà tí mo bá ń lọ síbikíbi láti lọ wàásù káàkiri gbogbo àgbáyé mo máa lọ ń kó tract òyìnbó bá a bá ń lọ sí ìjọ tá a bá ń lọ àti French àti gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ a fẹ́ kíṣẹ́ ìránṣẹ́ náà kó máa tẹ̀síwájú bóyá jẹ́ pé Fresh FM ló ń pe bí tí àwọn èèyàn gbọ́ bẹ́ẹ̀ làwọn tó lè jẹ́ ìrànlọ́wọ́ fún iṣẹ́ ìránṣẹ́ yẹn bẹ́ẹ̀ ló ń gbọ́ wa kò wá sí nǹkan tó kéré ẹ pé bàbá ẹ gba account details wọn ẹ bless ministry yẹn ká tún lè máa retract kó mo mọ̀ pé àwọn ọmọ ọlọ́run pọ̀ tí wọ́n ń gbọ́ wa zero eight zero three three seven one one seven five eight ní nọ́mbà bàbá ẹ jẹ́ ń pè lẹ́ǹkan sí o oh eight o oh three three seven one one seven five eight o oh eight o three three seven one one seven five eight gẹ́gẹ́ bí mo ṣe ń wo aago yìí torí bàbá mi fi ẹ̀fọ́ wá bàbá ti wà ń kalẹ̀ wọ́n dẹ̀ ní mẹ́sáàgì fún wa ẹ jẹ́ àwọn bàbá ojú olúwa máa wà pẹ̀lú wa lọ́sẹ̀ tó ń bọ̀ mo tiẹ̀ fẹ́ mọ ta ni káyọ̀dé oyèbọ̀dé gangan bó ṣe bẹ̀rẹ̀ gbogbo àjọṣepọ̀ ọlọ́ni pẹ̀lú toró di time kan nìbàdàn tó jẹ́ pé k-technical àti àwọn ọmọ zion nìkan ni time kan dẹ̀ wà tó jẹ́ pé wẹ̀mímọ́ àti k technical ni nígbà kan ṣáájú ìgbà tó yá ó k technical àti mọ̀záhàn ní drama line o àjọṣepọ̀ wo lọ́ní tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ wọ́n máa wà ní àárín wa dáadáa bọ̀ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ máa fẹ́ nọ́mbà wọn bàbá nọ́mbà wo ni wọ́n lè pè yín sí àwọn èèyàn lè fẹ́ pè yín láti ní ohunkóhun wọ́n lè fẹ́ béèrè sí nípa ìrìn àjò tá nọ́mbà wo ló lè pè yín sí sà. Hmm. <laughs> ọ̀dà. Mm.

three four two eight two eight seven two seven two nine eight. ẹ̀yin èèyàn wa iṣẹ́ àpòstélì orí kẹrin ẹsẹ̀ kejìlá kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn torí kò sí orúkọ mìíràn tá a fi fúnni lábẹ́ ọ̀run tá a fi lè gbà wá là yàtọ̀ sórúkọ jésù mo kí pásítọ̀ ọmọ tẹ́rẹ́ kọ́lá wọlé tí wọ́n wá pẹ̀lú àwọn bàbá wa olúfúnkẹ́ òjò pásítọ̀ israel olúwọlé ezike pásítọ̀ ṣeun bẹ́ẹ̀ ni mo kí pásítọ̀ akínkù ọwọ́ akín àti àwọn ẹnjìníà wa ẹwà èdè fẹ́mi alábí pẹ̀lú mi lórúkọ jésù wà láàyè ọlọ́run ò ní fi wá sílẹ̀ tí kristi ò bá tí ì dé a tún máa pàdé lọ́sẹ̀. ìbàdàn kí ni so fresh ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà. Christ revival miracle center ibẹ̀ ní orí èṣù ti ń fọ́ Christ revival miracle center níbẹ̀ ní àṣírí èṣù ti ń tú. wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ọmọ dé etí gbọ̀ yín látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní number seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ẹ̀ máa bá wa kálọ. bàbá ní orúkọ jésù. father in the name of jesus. mo tọ gbogbo ọkàn alààyè wa lónìí. i come to every living soul today. To láti bá wọn sọ̀rọ̀ ọlọ́run. to speak the word of God. bíbélì wípé. the bible says. a ó ma òtítọ́ òtítọ́ yóò sì sọ wá di òmìnira we shall know the truth and the truth shall set us free. gbogbo ibikíbi tí ọ̀rọ̀ yìí bá gúnlẹ̀ sí ní lọ́wọ́lọ́wọ́. wherever this message shall land. kí òtítọ́ tó ń bẹ nínú ọ̀rọ̀ ọlọ́run tó ń jáde kó sọ gbogbo yín di òmìnira àti èmi náà. Let the truth and the word of God that is coming out now set all of you and I free today. Amen. Amen. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in the highest. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in the highest. Kò yẹ kó jẹ́ àjèjì sí ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ mi lónìí wípé. It shouldn't be strange to you my listeners today that. Àwọn olùkọ́ èké àti wòlíì èké yóò máa pọ̀ sí i ju ti àtẹ̀yìnwá lọ. False teachers and false prophets will continue to increase than ever before kí ló mú kí àwọn wòlíì èké àti àwọn olùkọ́ èké máa pọ̀ sí gan. why are the false prophets and false teachers increasing in number. Ìdí tí wọ́n fi pọ̀ sí. The reason why they increase. Wọ́n pọ̀ sí. They increase. Láti fi ìdí ìjọba ara wọn múlẹ̀ ní ayé. They are increasing to establish their own kingdom in the world. Wọ́n pọ̀ sí nítorí èrè àìṣòdodo. They are increasing because of the gains of unrighteousness. Wọ́n bẹ̀rẹ̀ sí ń pe ara wọn ní ohun tí wọn kò jẹ́. And they are giving them themselves names that they do not qualify to bear. kí ló fa èyí ganan. what is the cause of this. nítorí olúkúlùkù àwọn èèyàn wọn ò dúró lórí ìpè tí ọlọ́run fi pè wọ́n. Because most people are not standing on the call with which God has called them. Àwọn wòlíì wá pọ̀ ní onírúurú ọ̀nà. So much that there are many different kinds of prophets today. Kí ló tó fa èyí gan? What is the main reason for all this? Ọ̀nà wo ni àwọn èèyàn wọ̀nyí ń rìn gan? Which are the ways these people are treading. tí wọ́n fi pera wọn ní orúkọ tí ọlọ́run ò pè wọ́n. that make them to call themselves what God do not call them to be. ẹ gbọ́ ohun tí pétérù sọ nípa wọn. let's lis ten to what Peter said about them. Pétérù kejì. Second Peter. Orí kejì ẹsẹ̀ kẹẹ̀dógún. Chapter two verse fifteen. Which are forsaking the right way and are gone astray following the way of Balaam the son of Bosor who loved the wages of unrighteousness. Nígbà téèyàn bá kọ ọ̀nà tí ó tọ́ sílẹ̀. When you depart from the right way. Ìgbà wo ni òní máa ṣe ohun tí kò tọ́? How will such a fellow not be doing wrong things? Ìgbà wo ni òní máa pe ara rẹ̀ ní orúkọ? orúkọ tí kò tọ́ tí ó rò pé ó tọ́ lójú ọlọ́run. how will such a fellow not arrogate what he doesn't qualify call himself. àwọn wọ̀nyí náà ti wà ní ayé ọjọ́ òun náà bákan náà. these people have existed in those days as it is today. àwọn ẹlẹ́tàn wọ̀nyí these deceivers. ojú ọ̀nà wo gan ni wọ́n rìn. which way are they treading or following. ojú ọ̀nà Balaam. they are following the ways of Balaam. Pétérù ní àwọn olùkọ́ búburú bẹ́ẹ̀ ń tẹ̀lé ọ̀nà Bálámù ọmọ Béórì. And Peter said these false teachers are following the way of Balaam the son of Bosor. Ìtàn Bálámù wà nínú ìwé Númérì chapter twenty-two to chapter 24. The story of Balaam can be found in the book of Numbers from chapter 22 to chapter 24. Bálákì ọba Moabu ránṣẹ́ pé Bálámù wí Balak the king of Moab called on King Balaam saying. Ó ní bá òun fi àwọn ọmọ Ísírẹ́lì rèé. He said, Please come and curse the children of Israel for me. Áńgẹ́lì Olúwa sọ fún Bálákì pé. And the angel of God told Balak. Kò gbọ́dọ̀ lọ. Thou shalt not go. Torí èrè ìjẹkújẹ ogun kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ó lọ. Because of dubious pains he rode on his ass and went. Bí ó ti ń lọ lọ́nà, kẹ́tẹ́kẹ́tẹ́ dúró gbọ̀n in lójijì. As he was going on his way, the ass waited suddenly ó ṣe títí kẹ́tẹ́kẹ́tẹ́ kò move an inch. he made all attempts to make the ass to continue in the journey but the ass stopped on its way without moving. lẹ́sẹ̀ kan náà. and immediately. kẹ́tẹ́kẹ́tẹ́ bálámù sọ̀rọ̀ bí èdè. the ass of balaam spoke like human being. àṣé áńgẹ́lì olúwa ni kẹ́tẹ́kẹ́tẹ́ rí tí ó fi dúró not knowing that it was the angel of the Lord that that ass saw that made the ass to stop. lẹ́yìn náà ni a la Báláámù náà lójú. and Balaam's eyes were spiritually opened. ó wá rí kẹ́tẹ́kẹ́tẹ́ náà. and he saw the ass. áńgẹ́lì yẹn wá kìlọ̀ fún un pé ohunkóhun tí Olúwa bá fi sí i lẹ́nu nìkan ni kí ó wí lọ́hùn o. And the angel warned him that whatsoever the Lord put in your mouth, that is what we are going to declare when you get there. Nítorí náà nígbàkúgbà tí o bá fẹ́ fi àwọn ọmọ Ísírẹ́lì ré ṣe ló máa ń súre fún wọn. And that is why anytime Balak wants to curse the Israelites, he normally bless them. Kí ni ìdí tí Bálámù fẹ́ lọ fi àwọn Ísírẹ́lì rè? What is the reason why Balaam wanted to curse the children of Israel? Ó fẹ́ fi wọ́n ré nítorí èrè àìṣòdodo. He wanted to curse the Israelites because of the gains of unrighteousness. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ di àwọn olùkọ́ni búburú àtàwọn wòlíì wọ́n ń kọ́ni lẹ́kọ̀ọ́ búburú nítorí owó. and that is exactly what is happening today of these false teachers and prophets they are teaching false doctrine because of the money they want to gain. ṣé àwọn ènìyàn fẹ́ràn ẹ̀kọ́ tó bá fi ẹsẹ̀ wọn múlẹ̀ sínú ẹ̀ṣẹ̀ ju èyí tí ó bá bá ẹ̀ṣẹ̀ wọn wí. you know People love to hear sweet things that we please them than things that we rebuke them and rebuke sins in their life. Torí náà ni àwọn olùkọ́ yìí ṣe kọ́ ọ̀nà tí ó tọ́ sílẹ̀ wọ́n sì ń tọ̀ ọ̀nà tí kò tọ́. And that is why these teachers and prophets have left the right way to tread on the wrong path. Àwọn wọ̀nyí ṣìnà. These people have gone astray. Ọlọ́run wá fi àwọn ẹlẹ̀ tàn tó ń tàn yàn jẹ kúrò ní ojú ọ̀nà Kristi fi wé Bálámù. God now compare the false prophets and teachers that are deceiving people unto Balaam. ohun tí ọlọ́run sì wáá fi àwọn wòlíì èké wọ̀nyí tó tún fi wé tó ń tan àwọn èèyàn jẹ wọ̀nyí ohun tó fi wọ́n wé òun náà ní kànga gbígbẹ. and the people that have been compared to these false teachers and false prophets is a dry well. kànga tí kò lómi nínú. dry wells that have no water in them. ọ̀rọ̀ ọlọ́run kò sí nínú wọn. which means there is no word of God in them. ẹ̀tàn tó wà nù wọn òun ni wọ́n fi kó àwọn ènìyàn láyà jẹ. the deception in them is what they use to arrest the interest of people. bàbá wò wọ́n ní òkèèrè. if you see them afar. wàá ṣe bí ọmọ ọlọ́run tí ọ̀rọ̀ ọlọ́run gbé inú wọn ni wọ́n. they will act as if they are true children of God filled with the word of God. ṣùgbọ́n olórí òfò ni wọ́n. but they are empty barren. ohun tí wọ́n ń pè ní ìmọ̀ bíbélì kò sí nínú ayé wọn ìmọ̀ ara tí wọ́n ni wọ́n ń gbé kalẹ̀ what they call the true teaching of the Bible is not in them, but they have established their own self-interest teachings. Ọgbọ́n orí ara wọn ni wọ́n gbé kalẹ̀ fún àwọn ìjọ bí ẹ̀kọ́ Kristi. And they are establishing their own carnal wisdom as Jesus' doctrine. Ìjọ tí àwọn olùkọ́ yìí bá ń ṣe olórí wọn kì í ní lárí. Every churches that this set of people are their leaders do not always prosper. gbígbẹ ni wọ́n ń gbẹ ọ̀rọ̀ ọlọ́run kò sí ní àárín wọn. they always look dry because the word of God do not live within them. ayọ̀ ẹ̀mí mímọ́ kì í sábà sí níbẹ̀. and the joy of the holy spirit is normally not there with them. ìtànjẹ gba ipò títọ́ mọ́ wọn lọ́wọ́. because deception has taken the position of the true teaching from them. ṣùgbọ́n èyí tí mo sì fi ń yé eyín but I still explain to you all. ohun tí mo mọ̀ ni pé. what I know is this. téèyàn bá ń fi itọ́ kọ́ ilé èrè ni ó wo. anyone who makes use of the spit of the mouth to build a mansion it is mere deep that we make the house to collapse. tí o bá fẹ́ wọ ìjọba ọ̀run. if you want to enter the kingdom of. Jésù ké tantan wípé ẹ tètè máa wá ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀ ohun tó bá sì kù á fi kún fún yín. The Bible is shouting earnestly that seek ye first the kingdom of God and his righteousness all other things shall be added unto you. ọlọ́run fẹ́ kí o di ọkùnrin nínú ìgbàgbọ́. God wants you to become matured in Christianity. tí ẹnikẹ́ni kò ní afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ tì síwájú tì sẹ́yìn. so that no one will make use of false teaching to blow here and there. ẹ kọ àwọn ọ̀rọ̀ ọlọ́run wọ̀nyí sílẹ̀. write down this Bible text. Éfésù orí kẹrin. Ephesians chapter four. ẹsẹ̀ kẹtàlá sí ìkẹrìnlá from verse thirteen to fourteen. bákan náà èkíní timothy orí kejì ẹsẹ̀ sí ìkẹrìnlá. also first timothy chapter two from verse thirteen to fourteen. lọ tààrà sí èkejì kọ́rìntì orí kọkànlá ẹsẹ̀ kẹta. go straight to second corinthians chapter eleven verse three. wá parí rẹ̀ sí ìwé òwe orí ẹsẹ̀ kẹwàá. and finally the book of proverbs chapter one ẹ jẹ́ kí a gbàdúrà. let us pray. ǹjẹ́ mo gbàdúrà. I pray. lé orúkọ Jésù. in the name of Jesus. agbára tí ẹ ó fi dá Jésù ní fún ara yín tẹnikẹ́ni òfin nítàn yín jẹ. the power to be able to have this Jesus personally so that no one will deceive you. ẹ̀mí mímọ́ kí ó gbé e lé lọ́wọ́. holy spirit endow you with him in the name of jesus. ẹ̀mí mímọ́ kò fi fún yín. holy spirit grant it unto you. ọlọ́run kò fi fún yín. may the lord grant it unto you. ó ti rí bẹ́ẹ̀. it has been confirmed. nípa ìwòsàn rẹ. by your healing. nǹkan kékeré lélẹ́yìí. This is little. Gbá ìwòsàn ní orúkọ Jésù. Receive the healing in the name of Jesus. Kí ìgbàgbọ́ rẹ kó mú ọ lára dá. And let your faith heal you. Gbá ìgbàlà receive salvation. kó mọ̀ ṣe padà sẹ́yìn mọ́. and never go back again. kó sì dára fún yín. and let it be well with you. jésù olúwa wa. Jesus Christ my Lord. Mo ṣetán láti fi àdúrà ràn ọ́ lọ́wọ́. I'm ready to assist you with prayer. Ọ̀kan nínú àwọn àdúrà tó ṣe pàtàkì tí ẹ máa gbà one salient prayer point I have to offer. Má jẹ́ n bọ́ sí ọwọ́ àwọn ẹlẹ́tàn ayé Olúwa. Lord, may I not fall victim of the deceivers of the world, O Lord. Èkejì tó dàbí rẹ̀. And the second prayer point like it. Ó ní gbà mí lọ́wọ́ àwọn asòdì Kristi. Deliver me from the antichrist. Àti asòdì Ọlọ́run. And the anti-godly people. Má jẹ́ n bọ́ sí ọwọ́ wọn. May I not fall victim of them ní orúkọ jésù ni kó bá fi gbàdúrà yìí. and use the name of Jesus Christ to offer all these prayers. mo gbàdúrà fún ilé iṣẹ́ Fresh FM. I pray for this station Fresh FM. agbára àti ògo ọlọ́run. The power and the glory of God. Ó rọ̀gbà yí ilé iṣẹ́ yìí ká ní orúkọ Jésù. May surround this station in the name of Jesus. Amen. Amen. Bèbí sí zero eight zero three three two three four two eight eight mo ṣetán láti gbàdúrà fún ọ tó bá pè mí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tó ń bá ọ sọ̀rọ̀ yìí náà ni wòlíì àti ajínrere pf ọwá kí ìbùkún ọlọ́run kí ó jẹ́ tiyín ní orúkọ jésù olúwa wa àmín àti àmín. The preacher of this message you are hearing is evangelist and prophet P.F. Owa. May the peace and blessing of the Lord be your portion in Jesus' name amen and amen. ó dá mi lójú pé ẹ ti rí ìdánidìgbà nínú ètò tòní yìí lẹ́yìn tí christ revival miracle church tó wà ní nàmbà seven reverend pf ọwá crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdá ṣe agbátẹrù ẹ̀ bí àwọn ọ̀sìn wa nínú ìjọ wa ṣe ń lọ láàrin ọ̀sẹ̀ nìwọ̀n yìí ní gbogbo ọjọ́ sunday bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ni ọlọ́run alààyè ti máa ń nawó agbára lórí oníbòjìpò àwọn èèyàn ní gbogbo ọjọ́ monday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ early morning with jesus àdúrà yìí máa ń bẹ̀rẹ̀ látàgò mẹ́fà àárọ̀ sí àgò méje àárọ̀ ọjọ́ tuesday bẹ̀rẹ̀ látàgò mẹ́fà àrọ̀lẹ́ sí àgò méje ilẹ̀kọ́ bíbélì